ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم واجلون قالوا لا توجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أن مسني الكبر فبما تبشرون قالوا بشرناك بالحق فلا تقوم من القانتين قال ومن يقنط من رحمة ربه إلا الضالون يا صالما ترك الطعام تعففان أدحار في الجوع واللوان وأبشر بعيدك في القيامة رحمة معفوفة بالبر والأمداد يا فاهما ترك الطعام تعففا kí gbogbo àwa tí a wà nínú ààwẹ̀ nínú oṣù alápọ̀nlé yìí èyí tí ẹnìkọ̀ọ̀kan wa tí a gbé àjẹ àmù agbèjù sílẹ̀ kìí ṣe ti di àìsàn ká gbé àlè jẹun títí torí ìkóraró fọlọ́run ìtẹ̀ láti ọlọ́run ọba tọ́da wa ni. àdéhàrọ̀ fi ìkọlẹ̀ jù rí wá lè wá. kálukú wa nìyálẹ̀ta ọyún mọ́ wa ọ̀sán ń pọ́n wa lẹ́ni tí ń bá ebi tí ń bá ṣe alábàárìn alábàjẹ kódà àṣìyà pé ẹni yìí bí ń pa ọkàn sára ẹnikẹ́ni ní ọ̀sán ada nítorí torí tọ́lọ́mù. أبشر بعيدك في القيامة رحمة aláwẹ̀ àti wa kú oríire ìró òdùnnú ọjọ́ ilé ìṣirò òdòdó yìí tí wọ́n máa fòwe ìṣe ọlọ́run àánú ọlọ́run fún gbogbo ẹni tọ́lọ́run bá lè jẹ́ kí ọgbà àwẹ̀ yìí tán. máa hafù bàtà bèlè fèrè wàlẹ̀ àǹdà yìí. ọlọ́run ọba yóò fi dáadáa rẹ̀ yóò fi rọ ká gbogbo ẹni tọ́lọ́run bá lè kí ó lè rí àwẹ̀ yìí gbà lẹ́ni tí wọ́n máa gbénú kẹ́ pẹ̀lú àwọn tọ́lọ́run bá ṣe ní akẹgbẹ́ ẹ̀. nínú àlìjẹ́nà ọlọ́mọ́tàlá ìṣẹ̀bẹ̀ في kọ̀ọ̀kan wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله تعظيما للشأن والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آه، أدعوكم ولكم دعوة أوادكم كاتي ولا wọn àtúwájú ẹ̀dá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ìjẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kọmọba àtúwájú ẹ̀dá ẹ̀yin àsálàtù wa àbí ọlọ́run fún gbogbo àwọn tí ọlọ́run ṣe ló ń sábà bí dáadáa fún wa àwọn tí wọ́n kọ wa tí wọ́n rè wá ọlọ́run àbíọ́ mọ̀jẹ̀ kí ìkẹ́ rẹ mọ̀jẹ̀ kọjá wọn nígbà kankan àyè tí wọ́n wà ọbẹ̀rẹ̀ látòrí àlùfáà wa àgbà ọlọ́mọba ni máa kẹ́ wa àwọn àlùfáà wa tí wọ́n ṣẹ́kù fún wa tí wọ́n ń rólé fún wa ọlọ́mọba ni máa kíyèsí wọn jẹ́gunlẹ̀ tí wọn náà dáa ọkàrí gbogbo ẹ̀yin àlùfáà wa tẹ̀ túnjọmọ fún àwọn bàbá yìí tá a tara yín sórí ire látara oore tọ́lọ́ ṣe fẹ́mi kọ̀ọ̀kan yín ọlọ́dàkùn mọ́jẹ̀kí dáadáa náà bàjẹ́ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan tí ń gbọ́ wa èyí tí ó níwọ̀ lórí wa nípa kíkọ́ tàbí rírè tàbí tọ́jú ó fi dórí àwọn tí wọ́n bí wa ọlọ́run bá ní lékun àánú rẹ̀ fún wa. àbí ọlọ́run fáwọn onígbọ̀wọ́ ètò yìí àwọn tọ́lọ́wọ́ bá ń lò ní sábàbí dáadáa fún wa tá a fi ń ríra wa wò à ń ríra wa gbọ́ lórí ètò yìí alámọ̀dé ọ̀ràn yín ọlọ́mọdé òdòdúdé o dáadáa yín ọlọ́run jẹ́ kí ilẹ̀ ó sú ba kódà kí ilẹ̀ ó tó mọ́ ba ọlọ́run mọ́tàlá ìbánisí bẹ́ẹ̀ fún yín. àti abáfọkàn bá wa lọ lórí ètò yìí tí a tún pàdé lọ́dún yìí à ń sọ̀rọ̀ nípa ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run bó ṣe tóbi tó nínú ètò tí a ti ṣáájú à ń sọ fún wa wípé ohun tá à ń pè ní kí ọlọ́run yìí subhanahu wa ta'ala ní nkankan ní tọ́jẹ́ sí wípé ìkẹ́ yìí ẹnìkan ò lè kásán àdèkáńtà àdèmọ́rí láàrin sáàfì máa wí fọlọ́hún kẹ kò sí kàtán èyí tọ́jú tí pẹ́ẹ́nù ètò wa yìí tí bá ń lọ àmẹnugba díẹ̀ díẹ̀ léyìí tá a máa rí ẹ̀rí pé bóyá nù alukur'an tàbí nù hadithi aṣáájú ẹ̀dá anabiwa muhammad. àtọ̀pọ̀ ẹtú wọn náà bá tó wípé ìtì ọlọ́run náà lélẹ́yìí pé kìí ṣèkẹ́ ṣùgbọ́n èyí tá a fẹ́ máa mú wálé yìí ti ààrẹ rí pé nínú alukur'an àti nù hadithi anabiwa muhammad a sọ fún wa nínú ìbánisọ̀rọ̀ èyí tó ṣáájú àánú ọlọ́run ìkí ọlọ́run bó ṣe gba àyè tó bọ́bá báyàn níbi tó fún pínpín àyè ó sì sòyàn ibi ó sò ó lábi júwe oore tọ́lọ̀ ń ṣe fáwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan tí wọ́n wà nínú tó fún ṣùgbọ́n ní ti torí wípé ìkí ọlọ́run ó lé wọn bá ohun tó fún mọ́ wọn ó ti di ohun tí ó gbà wọ́n ohun táwọn èèyàn rò wípé ó lè jẹ́ parun fún wọn ọlọ́run sọ dọ̀là fún wọn títí torí pọ́lọ́run jẹ́ kí wọ́n rí ìkẹ́hùn ó túmọ̀ sí pé ìrì ọmọ ìyá mi tó ń gbọ́ mi tó o bá dojú wíwá ìkẹ́ sí ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó sì máa bá ọlọ́run náà lọ́ba tí ó máa mú wa jáde nínú tá a bá wà tó lè mọ́ wa ọlọ́run mọ́sálẹ́ ìmẹ́rin kọ̀ọ̀kan wa jáde. nínú tá a bá wà tó bá le sì sí ọ̀ràn wa kó ṣe nírọ̀rùn nínú àwọn kẹta tí bí ń bá ní sọ̀rọ̀ aṣọ ipò tí ìkẹwà àti àtàwọn ànábì ọlọ́run alayhi musallatu tí wọ́n kọ sí ìjọ ọlọ́run yìí Nuhu salatu wassalam ọjẹ́ ni tó pàtàkì ìkẹ́ ọlọ́run tí kò níjọ́ tí ń sọ fọ́lọ́wọ́ ọba rẹ̀ oríwọ̀ ọba mi ní àwùjọ bíkà àni àlàkàmà lẹ́sà lébi í ìlímú wà ilà tàfírìlì wà tàrhàmì là àkún nínú àkàtìrì. wọ́n sọ fọ́lọ́wọ́ ní sọ́tù hood àyà kẹtàdínní àádọ́tẹ̀ wípé ọlọ́wọ́ ọba mi ọba mi ò. إني أعوذ بك bika أسألك ما ليس لي به علم ìhun tí òun ni ma ń parẹ̀ ọ̀tọ́ sí mi kí n máa bìrì ọlọ́run ohun tí ni ma ń fẹ́ ọ̀tọ́ mi léèrè ohun tí mà tori wípé ìtí mo ba bi léèrè nípa tí tó sì jẹ́ ìbínú rẹ ọlọ́run tó wà fidelity mi ọ̀dákẹ́ lórí àforíjì nìkan wọ́tẹ̀rẹ́hàmì kó o tó fi ṣèkẹ́ rẹ fún mi àkóhùn mi nà lọ́kà àtẹ̀lé ó ní ajẹ́pẹ́ tí ó gbẹ̀yìn ẹ̀ òun òun jẹ́ kanú ẹni òfò àwọn anábìá ọlọ́run mà bí kí ọlọ́run yìí ṣe tóbi tó ọ̀n sọ́dọ̀ ọ̀ràn yàn fún mi àtẹ̀yìn náà. ka mọ títí fi ìkí ọlọ́run subhanahu wa ta'ala nínú ilé ayé wa ká dojú kọ ọlọ́run yìí nwa tí ń wá kẹ́ ẹ̀ tí ń wá àánú anabi musa aleyhi salatu wa salam nígbà tó lọ́wọ́ ọba rẹ̀ pé pé kó wá sí mi musa musa سبعون رجلا لميقاتنا àbí ń gbà sí àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń jà lórí tọ́lọ́hún fìràn. àbẹ́bí Musa ọlọ́run ní kó ní kí Musa ó mú wá nínú àwọn èèyàn kọ̀ọ̀kan Musa ń rí kí wọ́n lè mọ títóbi ọlọ́run ọwọ́ á mú àádọ́rin òmùlọ́sí mi ọlọ́run nígbà tí wọ́n dé ọ̀hún fàlámà àkàzẹ́tì ọmọ rújbà wọ́n ní tó le jù ọ́ lọ. wọ́n lọ rọ́bì ànábì Musa wa tẹ́wọ́ sọ́lọ́run pé èmi ló ní kó ọ wá sàánù mi ni o kẹ́mi lórí wọn ni o àwọn ni wọ́n ti forí náà nìbẹ̀rù tí wọ́n rí ló ti pa wọ́n kú yìí. ìrí ọba mi la ò ṣí ta àkàtàwọn mi kọ̀nù. bọ́ ti àákádàrà pé ìrì ọlọ́hun ọbẹ̀ pamọ́rẹ́ ni ọba ti pamọ́rẹ́ ṣáájú ọjọ́ òní gọ́ọ̀mẹ̀ntì òní tí mo kó wọn wá síwájú ìrì ọlọ́run ìrì ọlọ́hun. àtàlùkùnà bímọ fa àdàsùnfà wùmí náà sírí ọlọ́run ó fi sáwọn ẹ̀gbọ́n tí in hiya illa fitnatu tọ̀tìlù bí ha mọ̀tàṣà. èyí tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n kọ́ rárá yìí fìtínà rẹ ọlọ́run náà ni. òun náà jẹ́ kí wọ́n bọ̀rọ̀ rẹ lódodo. ẹni wọ́n bá sì wọ́ ọmọ fi sọ wọ́n nù. wọ̀sáàdì bí ha àwọn wọ̀sáàdì mọ̀tàṣà. ẹni bá sì wọ́ ọmọ fífi ọ̀nà mọ̀ wọ́n à ń tẹ̀wọ̀ ní súnà ilé ọlọ́run àdẹ́tù musa ní sọ̀rọ̀ àlólùgbójúlé kankan jùlọ ọlọ́run lọ kí á lọ́wọ́ àti tẹ̀lé ibi abá ti sàṣiṣẹ́ sí ọ tá a ti kọjá àyè ìdáríjà ọ̀wá dákẹ́ tọrọ ma pàtàkì kí ọlọ́run kó lè wà hàn náà ilé ọlọ́run kẹwàá o wà á sàkẹ́yìn lórí wọ́n. tí wọn bá lẹni kan ẹni tí wọn dárí jiyàn ìrì ọlọ́ọ̀ni torí tí bá tún dárí jiyàn tán ọkẹ ọkẹ ẹlòmíì ó fóun dárí jiyàn lórí tó ṣe láíláí ni ó tún mẹ́jọ wọn bá tún ti sèmí ìlú ògbé bẹ́ẹ̀ náà ló ṣe ń jò ń jò ìgbà ẹ̀kẹrin ẹ̀rẹ́ tí ó ṣe ní èfi ní dárí jì ọlọ́run tó lù jù yìí lọ bọ́bá dárí èyí ń yé wa ipò tí ìfẹ́ ọlọ́run subhanahu wa ta'ala tó wà nínú ilé ayé anabi ayu alayhi salatu wa salam òun náà sọlá ìmọ̀sí kẹ́kùn tí ń lọ́dọ̀ ọlọ́run wọ́n ayúbà yìí dín náà dá hù ọlọ́run tí anabi ayub ti ń kọ́ ní ìmọ̀sánìyà dùrù. ó sọ fọlọ́ pé mọ̀sánìyà dùrù nítorí agbára mi lọ ó ti kà mí. ìfẹ́kọ̀ àmì ọ̀ká ó ti dé. ṣùgbọ́n rọ ọlọ́run ọkàn mi balẹ̀ pé ohun tó bá jù tó tóbi jù mí lọ yìí yóò kó mẹ́. kí ni ìpàyà balẹ̀ ànábì àyùkù ń jọ náà kèé sí òògùn tí ń lò. kèé sí ohun tí wọ́n ti níwèé nínú nǹkan táyé. bí fífi àyùkù ṣe pọ̀ tó ó ti sọ fọlọ́ pé ìyọba mi ní mọ́sàlẹ́ dùrù. ní mọ́sàlẹ́ àdúrò. ìfẹ́ ti ṣe òun. wà á ta àmà ọ̀rọ̀ ìmí. ṣùgbọ́n kan ń balẹ̀ wípé tí ń sèwù yọ ọ sórí pé kí ni à ń ta ara àmọ̀rọ̀ ìmí. ìrì ọlọ́wọ́ ọba tí mo dojú kọ yìí ọba tí máa kẹ́yàn ju gbogbo ẹni tí máa kẹ́yàn lọ. ọlọ́run ló kọ́ mi tó tóbi ló fi pè mí wò. ẹni kò ní fi kò ní fi ó kọ ìkẹ́ ọlọ́run pé fọlọ́run ọmọ dà rí ọmọ ìyá mi tó ń gbọ́ mi mọ́jà kan ìkẹ́ nínú kòtò wà máa fi ó kọ kí ọlọ́run náà máa fi pé lóhùn rárá bẹ́ẹ̀ lọ́ba kẹ́yà ọlọ́run ó sì wa gbogbo àyè a ti ń béèrè àrùn àti ọlọ́run àti béèrè ọlọ́run ọ̀nà tẹ̀sí àtọ́sẹ̀

ọlọ́ọ̀lá aránṣẹ́ ẹ̀kẹ́ wá sí ìjẹta aránṣẹ́ mi ní pé kàṣàbùn náà máa fi èmi jò gbogbo tó ní ṣe òun tó jù ú lọ ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ lákàkò fún tọ́lọ́ lọ́mọ tó ṣe débẹ̀ ọba yìí àlọ́mọ gbogbo tí sẹ́ni kọ̀ọ̀kan wa ìwọ tó ń gbọ́ mi tó ń rí mi gbogbo tí ń bẹ lọ́dọ̀ ẹ tó lulẹ̀ ní rẹ yẹn bó ṣe débẹ̀ bó ṣe di ẹrù jẹ̀jẹ̀ lé bọ́dẹ̀bí àyùbù ṣe dojú kọ tó béèrè kí ọlọ́run. Fàkàṣàfúnà bí mi. Gbogbo tí ń ṣe pátá ọlọ́run àti ìpáyà rẹ̀ bò. Wà á ta iná wà á là òun wà á là òun rámàtà mi ní ìdìnnà. Ó tó fi àyùbù ṣe débi wípé ọ̀gbádùn ara. Ó ṣe débi pé gbogbo dúkìá ọ̀tá. Ó ṣe ànábì àyùbù débi wípé gbogbo ọmọ ó kú ọlọ́run ṣùgbọ́n ń gbà tó kó kọ wa tó tóbi pẹ̀lú ọlọ́run ètò yìí á fọ àwọn àdúrà kan tó jẹ mọ́ ìkẹ́ àtàwọn ayé ibi tá a ti máa lò tó sì ń júwe ìkẹ́ á fi ṣèta nínú ètò yìí ti bá lọ káwa náà wọ́n máa fi pe ọlọ́run lóhùn rere nínú gbogbo ibi tá a bá wà ọlọ́run mọ́tàlá ìgbàdo ẹnì kọ̀ọ̀kan wa kó dojú kẹrẹ̀ kó dojú ẹ̀kọ́ wa ọlá àti tóbi ọlọ́run gbogbo bí àwọn náà ti kẹ́tẹ́ ro wọ́n mi kú lè nà sukú yà rọ́bì àfìnà. mi kú lè má nà sukú yà rọ́bì àfìnà. ṣé àyùbá ìdá àpẹ́tàwó bá àdàbàlùwà. àyùbá ìdá àpẹ́tàwó bá àdàbàlùwà. ọlọ́wọ́ àpè ọ́. gbogbo nǹkan tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa tá eru ẹ̀. mi lè máa gbogbo tá eru. ìyá wa fi àfi náà. ọlọ́wà tó ń sọ mọ́sálá ìṣèdẹ̀kùn fún wa. ká àyùbá ilẹ̀ àfa ìta òun bá àdàbálẹ̀ wa o. ká àyùbá ilẹ̀ àfa ìta òun bá àdàbálẹ̀ wa o. ti yìí tó fi gbólóhùn ìkẹ́ rẹ tó fi pè ọ́ ọlọ́run mọ́sálá ìdójú kẹfọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Àkàṣàfúnà máa bì í mi dúró. Ọlọ́run ní gbogbo ń bẹ tó wà lọ́dọ̀ ànábì àyùkù ní pátá ọlọ́run Wà á náà o, àlà mí máa mi lè wà bí kìrọ̀ ní ilé àbídí. Ọlọ́run mọ́sálá ìkẹ́rì kọ̀ọ̀kan wa. Ọlọ́run ní sáwá ṣe fún àyùkù ní náà aláwo gbogbo ara ilé ẹ̀ tí wọ́n kú mọ́ lọ ọlọ́ọ̀la tuntun àkùpadà. ìbọ̀dọ̀ ọlọ́run tó kò kẹ́ ẹ̀tọ́ gọ́mẹ́ntì kọ̀ọ̀kan wa lọ́wọ́ táwọn òfin àdèlè bá mọ́ ọlọ́run lágbára kó tún jẹ́ bá fayọ gbogbo tó pátì wá wò ọba tó tóbi ni ọba tí kèé kú ebi wọn ni. òun lọ́ba tí wọ́n dún tàwọn tí wọ́n bá dún tì í òun lọ́ba tí wọ́n sàánú gbogbo ẹni tó bá béèrè àánú lọ́wọ́ ẹ̀ àyè òtún béèrè ẹ̀ fún sẹlẹ̀ tó ọlọ́run kù. wà á ta ẹ̀ náà ó. ọlọ́run ní gbogbo ara ilé ẹ̀ tí ò rí mọ́ tí wọ́n fún wọn lọ ọlọ́run àti fún padà. wà mí ò máa ò rà. ọlọ́run irú ẹ̀ ọlọ́run àtúnṣe ìdẹ́kùn àtúnṣe ìnìkùn àtúnfún lọ́kọ̀ orú ẹ̀ sí kí lọ́lọ́ wa la ti dìbò. rahmatan min indina. a ń béèrè wa lọ. ọlọ́run ti kẹ́ wa ní oṣù wípé àtòjọ́ máa pàdé lórí ètò yìí àtàdúrà fún gbogbo àwọn àlùfáà wa gbogbo tí a ti bá pàdé lórí ètò yìí táǹtì àǹfààní lára wọn ọlọ́mọ àti sẹ́nu kọ̀ọ̀kan wọn lẹ́sọ̀ dáadáa gbogbo tó fi mẹ́nu kọ̀ọ̀kan wa nímà ọlọ́mọ ti àgbàgbé ẹ̀wọ̀n àlékún ìmà ọlọ́mọ ti fún wa gbogbo àwọn àlùfáà wa ta jèrè dáadáa lára wọn gbadé lẹ́kùn fẹ́ wọn àwọn gbọ̀wé ètò ọlọ́mọ dàáyé dún tí káàánú rẹ̀ ọmọ àbáyé gbé ilé sẹ́yìn ìjọba dàgbàsókè ọ̀la àti tóbi ọlọ́run sọ̀rọ̀ àná rọ̀bìkà رب العزة عما يصفون والسلام على المرسلين لله رب العالمين years